hello ladies and gentlemen èyí láti fún yín ní ìkéde pàtàkì pé ọmọ adéyẹyẹ múbi tí a decide láti iléeṣẹ́ apankúfọ̀ kí lórúkọ iléeṣẹ́ mi náà. wọ́n ní apankúfọ̀ làwọn. ok múbi tí a decide láti fi kásẹ̀ ètò ọdún yìí ńlẹ̀ lẹ́nu production tiwa lẹ́yìn múfì náà ẹ máa retí olúwa bọ́nà àmọ́ ọmọ adéyẹyẹ òun láàjẹ lọ́jọ́ tòní báyìí sinimá ọmọ adéyẹyẹ ó ń bọ̀ ní òní báyìí. ẹ̀yin tèmi olólùfẹ́ mi ọmọ adéyẹyẹ sinimá tẹ máa kọ́kọ́ àti ọgbọ́n ni ó máa jáde àpáta báyìí lẹ́nu lẹ́nu ẹjọ́ ẹ lọ wọ́dún ayọ̀ la máa ṣe àní sáìsì lẹ́yìn eléyìí ẹ máa yọ títí láéláé ni ọmọ adéyẹyẹ ẹjọ́. àmín múbi tí a kú òkú fún yín ìgbádùn yín wàhálà wà mọ̀ pọ̀ lẹ́yìn ọmọ adéyẹyẹ ẹ máa retí olúwa bọ́nà ẹ máa retí àjíwéré kẹ́ẹ̀sì máa retí ìdí kánsẹ́lọ̀ àtúnpọ̀ àwọn nǹkan tó pọ̀pọ̀ fún yín lọ́wọ́ báyìí àmọ́ fún yín ní táìtò rẹ̀ lẹ́tà lẹ́nìí ọmọ adéyẹyẹ lẹ́yìn ẹ̀yin tèmi ẹjọ ẹ má gbàgbé ọmọ adéyẹyẹ yóò yẹ yín láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ọmọ òní kú fún yẹ òṣèlú ọmọ adéyẹyẹ má sọ pé ògbótọ́ bá sọ ń sọ ọmọ ẹ̀kọ́ ọba adéyẹyẹ ọba kọ́ mo pè fún ọmọ mo pè o torí ìsìlọ́mọ ẹgbọ́n àti ọba tó mọ̀ dàpọ̀ yọ wà á dẹgbọdọ gun tó wọn bọ bí wàá ra ìjà náà. lọ́gbọ́n àwọn kọ́sítọ́mà ti ń rẹ́lí ẹ̀. àbúrò ẹ ṣe àwọn kọ́sítọ́mà mi eléyìí ti pakuru mọ náà ni wọn ló ní ẹsẹ̀ mi kò ní gbọ́ yóò mọ fọba àtọmọ yóò mọ tòkọ ọ̀rọ̀ mẹ́ta mẹ́ta ni ọmọ ọba yóò ṣe bàbọ̀ ọmọ ọmọ adéyẹmí ìsọpọ̀ba adéyẹyẹ ìfẹ́ lọ́wọ́ níwà ẹ̀jọ̀ nítorí ọlọ́run ọmọ ọmọ ni mo pè. ó ti lọ báwọn ó ti lọ báwọn ó ti lọ báwọn ó